ká nígbà tí ó sọ tí ó sọ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú tí ó so ẹ̀sìn rẹ̀ pẹ̀lú okùn méjì lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ kùrukùru sọ́mọ̀ kìrìbìtì wá dúró sókè orí rẹ̀ tí ó sì fà á kí ẹ̀sìn rẹ̀ yí ẹ̀sìn rẹ̀ yí máa bẹ̀rù ẹ̀sìn rẹ̀ yí máa bẹ̀rù ọkùnrin yìí wá sọ wá sọ ìṣẹ̀lẹ̀ yìí ní ànábì ọlọ́lọ́ àlùbọ̀sọ̀là ó sọ wípé èyí ni ṣèkínà ìfàyàbalẹ̀ tí ó máa ń sọ̀kalẹ̀ látara àlùkùrá àtìké ẹ jẹ́ kí agbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún kíké àlùkùrá àlùbárọ̀ ibnu hasan ọ̀dí ọ̀la nìròyìn pé ọkùnrin kan ń ké sóràtò lùkáp nígbà tí ó sọ ẹṣin rẹ̀ pẹ̀lú tó so ẹṣin rẹ̀ pẹ̀lú okùn méjì lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ kùrukùru sánmọ̀ kìrìbìtì wá dúró sókè orí rẹ̀ tí ó sì fà á kí ẹṣin rẹ̀ yìí máa bẹ̀rù ọkùnrin yìí wá sọ ìṣẹ̀lẹ̀ yìí fún ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sì sọ wípé èyí ni sẹ̀kínà ìfàyàbalẹ̀ tí ó máa ń sọ̀kalẹ̀ látara àlùkùrá àkíké muslim àti bukhari. alhamdulillahi waliyi salihin wala udwan illa ala zalimin ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àti fò àdísì kan 1001 lẹ́ka 1001 bẹ̀rẹ̀ náà ṣáájú àlàyé àdísì yìí áyà tá ń sọ lánàá nínú Suratul Tawbah fún ẹni tó fẹ́ máa ibi tí àyà náà wà sọ́rọ̀tù taoba súra ẹlẹ́ẹ̀kẹsàn súra 9 àyà ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ọgọ́rin àti ìkarùndín ní àádọ́rùn súra 9 àyà 84 and 85 súra 9 àyà 84 and 85 olúwa ní àwọ̀dọ̀bílá ìsẹ̀mí ìlàálìmí mi ní ṣètọ́nì rọ̀jí bismillah rahman rahim wàlá tó sọ́lì alá áhàdín minhum mata abada wàlá tó sọ́lì alá áhàdín minhum mata abada rẹ̀ òjíṣẹ́ sọlọ́lọ́wọ́ alíwá alíwá sálàm láàtú sọ́lì ó gbọ́dọ̀ kírun tó tún kó sínú gbọ́dọ̀ ṣàdúà àlà àhàdìn fún ẹnikẹ́ni mínihùn nínú wọn nú àwọn ẹlẹ́bọ nú àwọn kìfìrí mọ́ta tó kú abàdà láíláí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wala takum ala qabrihi ó sì gbọ́dọ̀ dúró síbi sàárè rẹ̀ pé àwọn bẹ́ẹ̀ lọ sí kò lọ bá wọn sí àbí mọ́dùn mm, mm, mm, bẹ́ẹ̀ innahum kafaru billahi wa rasulihi dájúdájú àwọn wọ̀nyí kafaru billah wọ́n ṣá ìgbàgbọ́ nú Ọlọ́run wa rasulihi àti òjíṣẹ́ wọn gbà náà bìgbọ́ sallallahu alaihi wasallam wa matu wọ́n sì kú wa hum fasikun nígbà tí wọ́n jẹ́ pòkì wọ́n kú sínú kèfèrí yẹn 85 karùndínláàdọ́rin wá tẹ̀síwájú pé wala tu'jibka amwaluhum ìtàkàlánà ni akànsọ̀tún mẹ́ni wala tu'jibka amwaluhum amwaluhum àwọn dúkìá tí wọ́n ní wa auladuhum àti àwọn ọmọ wọn tí wọ́n bí dúkìá ilé tí wọ́n kọ́ ọkọ̀ tí wọ́n rà shares tí wọ́n ní káàkiri ní company àwọn company táwọn fúnra wọn dá gbé ní ọkọ̀ sókè òkun ìgbé oríṣiríṣi ẹran tí wọ́n tàn pè ní dúkìá gbogbo tàn pè ní ọrọ̀ tí wọ́n níyẹn wà áwòláàdùhùn àtàwọn ọmọ tí wọ́n bí láàtọ̀ jìbìkà mọ́jì ó yà ọ lẹ́nu mọ́jì ó ṣe ọ lé mọ̀ pé à ah, kèfèrí ló lélẹ̀ ìnáma yorí ìdúlọ mọ́ sì jẹ́ kó ṣe wà lọ́mọ ṣàdúrà fún àbúlọ̀ kí òun sùkù wọn láà ilé ìmọ̀ jẹ́rẹ̀ tọ́pọ̀lọpọ̀ àfáà wọ́n mọ̀ pé kèfèrí ni bàbá yìí àbí yá yìí pọ́nbélé tí ò tí ò bómílà ṣùgbọ́n gbà tí wọ́n mọ̀ pé owó yọ ń bi òkú ẹ̀ àwọn ọmọ ẹdẹ́ hmm? pẹ̀lẹ̀kẹ̀fẹ̀ rí pọ́nbélé gbogbo àdúgbò ló mọ̀ wọ́n lọ ọbẹ̀ ẹ̀ẹ́yá àwọn ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan àwọn tó ti ìlú èkó wá lọ́tọ̀ dọ́là ní o pánsálì euro gbogbo ẹ̀wọ̀n ó gbà ọlọ́run wá ní kí nìdí tóun fi ṣe dúkìá yẹn tó ń fi rọ̀ wọn lọ́rọ̀ tí wọ́n lọ tí wọ́n sì bímọ tó pọ̀ innama yuridullahu an yu'adhibahum biha fid dunya ọlọ́run ọba tọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ó fẹ́ jẹ wọ́n níyà pẹ̀lú dúkìá wọn láyé wàtázàhákọ anfusuhum kí ni wọn kó sì bọ́ wà hum kafirun nípò kèfèrí wàtázàhákọ anfusuhum wà hum kafirun wọn ó kú ní kèfèrí nínú ètò tó máa yà yẹn pọ̀ o apá kan náà ni mo kàn mú yẹ o ẹ mọ̀ bí wọ́n ṣe lówó tí wọ́n bímọ tí gbogbo nǹkan dán fún wọn yẹn kò ní jẹ́ wọn ó fi kèfèrí lẹ̀ wọ́n ó gbà pé Ọlọ́run fẹ́ràn àwọn ni o là ń pè ní Ọlọ́run dẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ nígbà tí a ju sọ́ọ́lẹ̀ fẹ́kùté iléṣẹ́ pé kí òórùn ìpínlẹ̀ sọ́ọ́lẹ̀ yẹn máa ń kíákíá ni mú irun wá àwọn èkúté òdì wọn ṣe fọ̀nfọ̀nfọ̀n sókè kíákíá àwọn ó ti wà àwọn ọlọ́mọ ẹjẹ́ ní bá jẹ́ ó tó máa ń dùn ikú ń jẹ́gẹ̀dẹ̀ ikú ń rẹ́ẹ̀dì ikú ó pé ń tó dùn ní pani kí ni wàá sí yóò kù bá sì ti mú àwọn eléyìí ọlọ́run fẹ́ mú wọn láì ní fi wọ́n lẹ̀ mọ́ láéláé wàhálà fún àbáàbọ̀n àbọ̀n òbí hadithi ti yìí àfòní ibn umar ani nabi abdullahi ibn umar òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé láhásádà ìlà fìsìnàtàìní láhásádà ìlà fìsìnàtàìní ókè mú ti màá títẹ́ fífú wọn ò tún sí Yorùbá wọ́n ló ti bá dìbò kan kò tẹ́lẹ̀ ákàmì wọ́n ti mú wá ní abẹ́ kìíta àti owú jíjẹ ṣùgbọ́n eléyìí bá yà Kùránì mú láhásádà má ṣe jowú ẹnikẹ́ni ilá fìsìnàtẹ́yì ni àyàfi níbi nǹkan méjì tàbí àwọn èèyàn méjì kan rọ́jú lùm ẹni àkọ́kọ́ ni ọkùnrin kan tó ṣe pé àtá òlọ́ olùkùrù àànà fàúwà yàkó mú bí àànà alẹ́ ilé wà ha hànàhà ọlọ́wọ́ bá fún ní ìmọ̀ alùkùrù àànì ó mọ̀ daa ó sì máa ń ké kùránì yẹn yóò dìde àná àlẹ́ ìlóòrù yóò máa ké kùránì àná ànàhàrù tó bá tọ́dọ̀ tán yóò tún máa ké kùránì ànábì ní irú ẹni yẹn ká jowú ẹ̀ wàrọ́jù àti ọkùnrin kan tó pé ọlọ́ òmẹ́ẹ̀lá dúkìá fún fàúwá bọ́lọ̀ ń ṣe jogún dúkìá fún iná ló ṣe ń náà tó bọ́lọ̀ ń ṣe fún tó ló ṣe náà tó ó na lóru wà àná àlùnàhà ó sì nà lọ́sàn kí ni túmọ̀ àná àtàsọ yẹn àsàá ìmáàmù ànáwáwí alẹ́ ìmáàmù ànáwáwí bó ṣe sọ àlàyé tó ṣe ń ké Quran èyí tó mú bí ni pé ipá kan dédé jókòó mọ́ òpé hàn ọlọ́run fi kùránì kẹni ìwọ náà jowú ẹ̀ kò fẹ́ jowú rẹ̀ pé kí ìwọ náà ó ṣe kí ni kó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ ìwọ ahun jowú ẹni tí ń ná sójú ọ̀nà ọlọ́run hmm? ó ń ná ló gbogbo wákàtí òru ó ń ná gbogbo wákàtí ọ̀sán fọ́lọ́run ṣe fún tó ní nà tó àwọn èèyàn kan wà ó ọlọ́run fún wọn ní fún àpẹẹrẹ ọlọ́run fún ní 100 million báyìí bá sọ pé ọlọ́run fún lọ́ndẹ̀ mílíọ̀n kò rí ṣe pé wo bísínẹ́sì èrè ṣe ń pé bísínẹ́sì ẹni tó bá ń ṣòwò tí wọn ò bá ṣọ́ra wọn ò ní lawọ́ wọn ní tọrẹ láíláí bísínẹ́sì yìí tán tí bá ní hundred million sí ẹ̀rí pé bísínẹ́sì bíi three hundred million ní ìmọ̀ nàgà sí torí pé yóò fẹ́ kí kíní yẹ kó ṣe kíní kówó kó tó gbòòrò sí ṣùgbọ́n tí mo ní hundred million bóyá àbúrò mi àbẹ́gbọ́n mi lọ́kùnrin àbí lóbìnrin àbáwọn ará fàyẹ bíṣá wọ́n wá dé wọ́n láwọn nídìí ten thousand naira èmi nílé fún wọn bá ní kí wọ́n ní sùúrù fún mi torí pé ẹ̀rùn tí wọ́n rẹ̀ mílíọ̀n tí mo fi invest tí mo fi sówò yẹn owó tí wọ́n rẹ̀ mílíọ̀n mo tún ti jẹ gbèsè ló two hundred million so màá wá máa retí ìgbà tówó yẹn ó yọ ṣé ẹ̀rùn pé tówó yẹn bá tún padà yọ téèyàn ò ní gbèsè lọ́rùn pé èèyàn tún ti di owó déyàn ní tún ti di five hundred million èyàn ti fẹ́ bá àwọn bílíọ̀níà pé gbé èyàn fẹ́ bá àwọn bílíọ̀níà yẹn pé ten thousand yẹn wà láyìn òtún ní fún wọn yóò ní in fact kí wọ́n ṣàní sùúrù pé èyàn tó ń bọ́ sínú àwọn bílíọ̀níà kéèyàn mọ́ padà sí mílíọ̀níà ni ó mọ̀ wà lẹ́mìí èyàn títí títí títí tí bí ó ṣe kú nìyẹn tí ò ní tọrẹ ó ní àyà kùránì tán bàbá ní àlékúmù takasúrù àtásúrí tí múlìmà kábíra kàlà sáúfà tààlà múna súnmà kàlà sáúfà tààlà múna kàlà láwọ́tààlà múna ilmọ̀lẹ̀ ẹ̀kí ní látàráwọn alíjà ìmá súrà yẹn àlékúmù alhákùmù takasúr àtakasúr àádà àádà àádà ah, máa di mílíọ̀nìyà máa di billionaire máa di multi billionaire mo fẹ́ jẹ́ trillionaire mo fẹ́ jẹ́ kìíní kan àtàkàtò alhakùn ó ní yóò kó ẹ̀mí yín kúrò níbi gbogbo nǹkan tó dáyìn hátà zoro tún mọ̀ lè mẹ́kọ́ ọ̀bẹ̀ títí tẹ́bì lọ́wọ́ náà sàárè báyìí èèyàn ní èèyàn ní tọrẹ nínú iṣẹ́ kílẹ̀ rí o ní ááyà tó parí súrọ́tùlù mùnàfikún súrà tọ́lọ́ ti sọ̀rọ̀ mùnàfikì láti bẹ̀rẹ̀ dópin pọ́nbélé súrọ́tùlù mùnàfikún ọlọ́run ní wà á ń fi kù mímọ̀ rọ̀gbàkọ̀ náà kù ẹ̀nà min kí ikú tó wá dé bá ọ̀tọ̀ kan nù yín fàyàkúlà nígbà náà tí kú wá dé yíò sọ rọ́bì olúwa mi láúlá àkọ́rùtánì ó bá ti ẹ̀ lọ́mi lára èé ṣe tó fi lọ́mi lára ìlà ajá lè ń kọ̀rí bí mi ò béèrè àsìkò tó pọ̀ pé kí n tó lò o àsìkò kékeré wọ́n wẹ́ kékeré báyìí náà ní kó fún mi kí n fi fa àsọ̀dákọ̀kọ̀ wá sí tí mo bẹ́ ṣe láyé yẹn o ṣàfùnmi lásìkò díẹ̀ kí n lè tọrẹ àánú ẹ̀rí gan ọlọ́ni tí ṣíkú bá ti wá dé yóò àmọ́ sọ pé ọlọ́run fún mi láyè kí n tiẹ̀ lọ tọrẹ àánú ẹ̀rí pé kò sọ pé fa òsọ́lì kí n lọ kírun òzẹ́ kí n kí n lọ kí n yọ zàká àhójù kí n ṣe hájì àìtẹ́mì kí n kí n ṣe kò sọ jẹun tó ń sọ ní pé fàásọ́dàkọ̀ kí n ṣe sọ́dàkọ̀ kí n torí àánú fàákùn mìíràn sọ̀rí látara bẹ́ẹ̀ ń wà di ọ̀kan ní àwọn ẹni rí sẹ́ẹ̀dì pé ìyẹn ayà yẹn jẹ́ kó yé wa pé inú ṣe olóore tó ga jù tí mùsùlùmí lè ṣe láyé ní kó tọrẹ àánú ẹ sì wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lónìí tí ń kówó káàkiri subhanallah dídì lọ́wọ́ rẹ̀ wà ọwọ́ rẹ̀ ò lárí tí wọ́n tún là lọ́bẹ̀ kàkà kẹ́jẹ̀ ó jáde omi ni ó yà jáde ńlẹ̀ ó dẹ̀ ń kówó káàkiri àwọn yẹn là ń pè lẹ́rú owó ọlọ́run wa ni walan yu'akhirallahu nafsan mùsùlùmí ni torípọ́ lọ́wọ́ bá ní yá ayyalladhina amanu la tulhikum amwalukum wala auladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirin ṣẹ́rí àwọn mùsùlùmí lọ́lọ́run bá wí so ọlọ́wà ni walan yu'akhkhira Allahu nafsan idha ja'a ajaluha básìkò bá ti tó ọlọ́run nílò ẹ̀mí kankan lára mọ́ ìfáyà ti padà wallahu ẹ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kó owó kiri bẹ́yìn ó ṣe máa sọ pé òun fẹ́ ṣe bísínẹ́sì tí lè ṣe tọ̀hún nìyẹn tí tí tí ó fi wọ sàárè tí ò ní náà kankan bàbá kan wọn ló ládùúgbò wa ń jọ sí ní ìmọ̀ bàbá náà sórí mo ní gan mọ̀wùlẹ̀ dákọ rẹ̀ àwọn lẹ́yìn tí wọ́n ní wọ́n wùlẹ̀ sọ eight million ni wọ́n ní wọ́n bá lákàntì bàbá wọn yá àgbẹ̀kù ẹ̀kù ẹ̀kan báyìí kò wọ́n àmì náà mọ́tàrí mi ò kí ẹ̀fẹ́ wọ́n ní 8 million bàbá wúrú bẹ́ àgbẹ̀ ní wúrú húrú báyìí ló ń ṣe ládùúgbò àmọ́ sẹ́ni tí ń tọrẹ 8 million jẹ́yàn lè gbà yẹn gbọ́ ẹgbẹ̀rún lọ́nà bí ẹgbẹ̀rún pà lọ́nà mẹ́jọ ìtẹ́yìn èdè kúrọ́ ni bàbá ló ń sọ ìwọ́n lè tí wọ́n bá lóko ní wọ́n lè tí wọ́n bá ní oko nínú àbà tó ń sùn sí ní 8 million yẹn yàtọ̀ sí mi ò èmi ti ẹ̀rọ ìmú kan gbọ́nu ẹ̀rí pé ìdítẹ́yìn èdè kúrọ́ ni ẹ̀rí pé bàbá ń jẹ́rìí sí wa aláyé ni sọ àlàlà òtítọ́ million mílíọ̀n mẹ́jọ tí mo wá dákọ̀ ìbí mo ṣe ń sọ wá àti fẹ́lúmí ìbágbó ákàṣe ṣówó nìyẹn torí pé tó ń kó sọ́dọ̀ ní 80 million ẹlòmí 800 million kò tọrẹ rí àwọn èèyàn tó máa ń kọ́ra wọn láhun bí tó bá ti ń tọrẹ àwọn èèyàn níjó gbádùn wọn máa bọ eh, àwọn ní problem àwọn èèyàn ọ̀lẹ́ làwọn èèyàn àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ ilé adé ẹ̀fún ní tòun ilé adé ẹlẹ́fún tòun kí ló kàn ẹ́ pẹ̀lú yìí mo rántí ìsáàsì kan náà àwọn tó jáde ní Jamia Islamiyya Medina láàjọ sọ pé àwọn àfáà kan Nàìjíríà tí Saudi bá fún wọn lówó ẹ̀kọ́ mọ́ṣáláṣí wọn ní kọ́ wọn ò ná sápò wọn á dárúkọ ṣéèkì kan gbà ẹ ní rọ́bítọ̀ wọ́n ló ní bá áfíríkà bá ti wá sọ pé òun fẹ́ kọ́ mọ́ṣáláṣí ó kọ̀ kò kọ́ ẹfun lówó yẹn òṣì ń ta tẹ́lẹ̀ bí ò bá kọ́ yẹn òṣì ló ń ta ibi ló ń pa ẹfun tó bá rí pé lé náà ló fi kọ́ mùsùlùmí tún ti kọ́ lé kan sílùú wọn náà nìyẹn pé wọ́n ní bùkátà sówó láfíríkà ẹ wòrò yẹn ẹ̀fọn sótà kan fẹ́ fàyọ ń bẹ náà wípé ọlọ́run kó là wá ń bẹ ànábì ní irú ẹni tó wá ń tọrẹ yẹn fàjòwú ẹ̀ kẹ́sì wá wo ohun tánàbì sọ ní pé ọrẹ títà èdè dúkìá kú o ẹnìkan tó látara kó ń tọrẹ ọrẹ ẹ ti pọ̀ ju irọ́ ni o bó a pé èèyàn máa tó látara dúkìá àwọn sún tó o àwọn yẹn gan owó tí wọ́n tó fi ilẹ̀ kọjá bẹ́ẹ̀ mo ti sọ kànga tí usman ra nígbà tí mo calculate ẹ̀ nígbà yẹn iye owó tó jẹ́ ẹ̀ kí n tún calculate ẹ̀ ní táìmù mo calculate ẹ̀ ní nǹkan bí 1993 millions ni sí náírà nàìjíríà ń gbà yìí tó fi ra kànga madina lọ́ní madina lọ́dọ̀ àwọn yẹ̀wúdí ẹ wo báwọn yẹn ṣe náwó usman wọ́n ní nínú ìtàn caravan àwọn ràkúnmí tí wọ́n máa ń tò yẹn tí wọ́n di ẹrù wọ́n wọ madina gbogbo àwọn oníṣòwò tí lọ bá fún èmi ni màárà mo fẹ́ rajà èmi ni màárà ẹ̀ lè sanwó ẹ̀ àà ilé yóò tó dé alẹ́ ẹ̀ lè sanwó ẹ̀ èyí ló ló fẹ́ tà torí pọ́jà yẹn wọ́n lásìkò yẹn dàbí petrol sí epo ilé epo kan wá dé báyìí kó kàn kó táǹkà epo 25 kókó wọ̀lú ṣe àpé gbogbo àwọn independent marketers àwọn tí wọn ò sí láwọn abẹ́ kọ́mpìnì láláì gbogbo wọn wọ́n ti nílé epo káwọn abẹ́ pé fún mi ní tírélà kan 25 ilé epo méjì péré lónìí ah, ẹ̀ẹ̀lì sanwó ẹ̀ èló ni èló ni àwọn sanwó ẹ̀ alẹ́ ah, ẹ̀ẹ̀lì sanwó ẹ̀ ṣèbí táǹkà kan gbogbo àjọ ọmọ èmi ò mọ iye ọmọ kan mo wá fún àpẹẹrẹ ní o ṣèbí 10 million ní táǹkà kan èló ló fẹ́ fi sí alẹ́ ẹ̀ẹ̀lì sanwó ẹ̀ gbà tó ah ẹwọ́ olùsùnmọ́nù sọ àlè sanwó àlè sanwó ẹ̀ ẹ̀lìsánwẹ̀ ó kàn ní kí wọ́n lọ pín gbogbo kí ní dúkìá yẹn tó kó dé yẹn ẹrù yẹn ó ní kí wọ́n lọ pín fáwọn aláìní lọ́fẹ̀ẹ́ ó dàbí ní ìrú táǹkì epo ìfẹ́ ní gbogbo èèyàn ẹ máa wá pín epo lọ́fẹ̀ẹ́ títí tí ó fi tán tówó tọ́ ní tó ọlọ́run ó fi san lẹ́sàn gbogbo owó tẹ fẹ́ kó wà ìṣó lè san tó lè tó àbí kéèyàn kó ráìsì trílà márùn-ún wọ̀ lóhùn sí ṣẹ̀pá àwọn tó ń pàtí wọ́n kàn wá sáré báyàn mẹ́jà alájì èèyàn náà ní kí ní alẹ́ ò lè rà ẹ̀yìn 30,000 ẹ̀yà àbáyín fi 10,000 alẹ́ lè rà 15 kọ́ ẹ̀ lè rà gbogbo àwọn èèyàn wá tó kí wọ́n lọ bá wọn civil defense àtàwọn àmọ̀tẹ́kùn kan mójútó ẹ̀mọ́ ìlúra yín ẹ̀ tó àdúgbò ẹ̀wà gbàrá ìsìtì yín lónìí o àdúgbò báyìí láàgbé lọ lọ́la àdúgbò báyìí láàgbé lọ́jọ́ mẹ́rin tí ẹ̀ bá dẹ̀ fẹ́ ṣe dáadáa èèyàn ti tẹ tíkẹ́ẹ̀tì téèyàn ó stamp pẹ̀lú signature èèyàn ni ó ti ṣe ilẹ̀ wọ́n á ti lọ pín fáwọn àdúgbò yẹn online tó bá ti ní tíkẹ́ẹ̀tì yẹn láwá fi tò tí wọ́n bá dẹ̀ ti ṣe tẹ̀yìn àfàyà sódà tẹ́lẹ̀ mi ò ní gbà lẹ́ẹ̀mejì téèyàn á pín lọ́fẹ̀ẹ́ wà láì tó yẹ káwọn olówó máa ṣe ni àwọn olówó dẹ̀ ń ṣe ṣùgbọ́n wọ́n ń ṣe síbi tí ò bá mu tí wọ́n bá fẹ́ ṣòkú sìn mo ti àtẹ́ǹdì àwọn òkú kan rí ó kọjá bẹ́ẹ̀ àfà dìsí náà làwọn èèyàn tẹ̀ ń ṣe tí wọ́n bá fẹ́ ṣe òkú sí gbogbo dáàsọ yẹn tí wọ́n ò ná yẹn tí wọ́n ò fi tọrẹ àánú yẹn ẹ̀rì ẹni tó wá ń báyàn nínú jẹ́ ni pé àwọn èèyàn ńláńlá tí ò tún wá ní jẹ oúnjẹ yẹn ló máa ń wá síbẹ̀ ẹ̀yin èèyàn wúruwúru ẹ̀ lè débẹ̀ ọ̀rọ̀ ahun ọlọ́mọdé wa láhun ọjọ́ àwọn tó ní kọ́ńkálukú ná lè yóò fi kùdó sáàtì mi sáàtì ì ẹ̀ ṣe pọ̀ tó ni ó ṣe náà tó ẹlòmí tó bá rẹni tó náwó yóò ló mú gọ ní yóò ní ah, kò gbọ́n aláàpá kò mọ́tẹ́gbẹ̀ ń fowó ṣe ó ní òjẹ́ kó méèkì ẹ̀ bàbá ń láàárọ̀ ẹwọ owó táwọn Abíọ́lá yẹn náà sá kìí kọ́rọ̀ eré o àwọn Fọláwíyọ́ àwọn ilẹ̀ kan táwọn Fọláwíyọ́ fún ìyàn ilẹ̀ GRA àwọn ilẹ̀ tó rẹ́ mi ilẹ̀ ọ̀rá five hundred million òrán tó muslim community àwọn alùgbà àwọn èèyàn pọ̀ àwọn àríṣe kọ́lá tó ná so ọlọ́run kó àwọn ibi gbogbo ayé mọ̀ ní mọ̀ ń ṣàlàyé yìí tó tẹ̀lé nítorí àsìkò yẹn ní èyí tí wọ́n kà láàárọ̀ yìí albaro rọ̀dí ní káàna rọ́jùlù kan ọkùnrin kan súrọ̀tù ó ń ké lọ́wọ́ báyìí súrọ̀tù alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu 'iwaja títí dé parí ìkàlọ́ wa 'indahu faras marbutun bishatanayni fàtàgọ̀ṣàtò kí ló tàgọ̀ṣàtà rẹ̀ sí haaba ó ní ẹni tó ń ké sọ́rọ́tù káàpù yẹn ó wà lọ́dọ̀ rẹ̀ ẹṣin kan maribúùtù tí a dì bí ṣàtọ̀nẹ́yìnì pẹ̀lú okùn méjì apá kanú àwọn àfáà sọ wípé ṣàtọ̀nẹ́yìnì yẹn ó ní okùn awọ ṣùgbọ́n ìmọ̀mù náà wá wí ń bì ó ní aṣátọ́n alẹ́hàbùlù okùn kò fáwọ́ kún ṣùgbọ́n yá nítorí táwọn fi pè láwọ ni pé láyé ìgbà yẹn awọ náà fi ń ṣokùn ẹgẹ́jẹ̀ tí wọ́n á ní wọ́n fi okùn méjì dé kíni ẹṣin yẹn mọ́lẹ̀ fagọ̀ṣàtú sahaba sahab yẹn ni ẹ̀ṣújò ló bá bo orí rẹ̀ ẹ̀ṣú òjò tá à ń pè ní kurukuru ni yorùbá ló bá borí ẹ̀ hmm? fàjà alẹ́ tẹ́bínú ẹ̀ṣújò yẹn wá ń súnmọ́ bó ń súnmọ́ wàjà alẹ́ fàrọ̀sọ́hù fàrṣù yà ń fi rùmí ni à bí ẹ̀ṣù ẹ̀ ṣe ń súnmọ́ ni ẹ̀ṣin yẹn náà ṣe gíní ló ń sá fún fàlámà asbáhá ìgbàtílẹ̀ wá mọ́ tọkùnrin yẹn jí átànàbíyà sọ̀lọ̀lọ́hù aléwà ló bá lọ sọ ẹ̀ṣíjò ń súnmọ́ ń súnmọ́ ń súnmọ́ títí tí ẹ̀ṣin náà sá fún ànábì ní fakọ́l tílíkà sàkínà tú tanazzala lil Qur'an ìfàyàbalẹ̀ lórí tó ń sọ̀kalẹ̀ yẹn torí ti Qur'an muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá tẹ́yìn Qur'an sẹ̀kínà ó máa sọ̀kalẹ̀ ìfàyàbalẹ̀ ó máa sọ̀kalẹ̀ babalájọ àwọn bàbá wa máa ń sọ pé tí wọ́n bá ké yàásìn níbì kan ogójì ilé sọ́tún ogójì ilé sósì o ní ó jẹ àlùbáríkà yàásìn tí wọ́n ké yẹn agbọ́ lẹ́nu àwọn bàbá wa ní o èmi ò tí ìrìkà nu tíra mi ò sọ pé ò sínú tíra ṣùgbọ́n mi ò tí ìrìkà mi sì tí ìrí gbọ́ pé nìkan kà nu ṣùgbọ́n àmọ́ gbọ́ tí wọ́n bá sọ wọ́n á ní tí wọ́n bá ké yàásìn ẹyọkan ogójì ilé sọ́tún ogójì ilé sósì ní ó jẹ àgbárí ṣùgbọ́n tó wà náà hadithi ni pé tí ẹ bá ń ké Qur'an tanzilu zakina tanzilu asakina ìfàyàbalẹ̀ ó máa sọ̀kalẹ̀ síbẹ̀ yẹn látara kíni látara pa ń ké al-Qur'an lónìí nígbà tọ́pọ̀lọpọ̀ tí wọ́n á gbọ́ kàkàkà wà fúnra wọn máa ké Qur'an Qur'an là á máa ń rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò mọ kùránì ká àwọn wá lọ mọ́ ń plé rẹ̀ nínú ilé èèyàn náà ò burú ṣùgbọ́n èyí tó dáa gangan ni pé èyí tó bá mu ni káwa náà ò lọ kọ́ wàmọ́wàmọ́ tá ń pè yẹn àti ka àdíìsì rẹ̀ sẹ́yìn bí àbí pé àgbàláadá méjì kí ni tá bá ń ṣe àlẹ́gúnmù alẹ́gíní tá ń kà bẹ́ẹ̀ kí ni wọ́n bá bẹ̀rẹ̀ pé kílẹ̀ ń kà kí lásọ ó gbàláadá kó ń ka kùrán torí pé kùrán ló ń kà ládà kejì wá ni pé ìnira téèyàn ń rí níbi kíkẹ́ ẹ̀yẹn bó ṣe nira fún yàn yẹn tó le koko lẹ́nu yẹn téèyàn ń faradà yẹn yóò tún wá gba ládà mọ̀ṣákọ̀ yìí hmm? yàtà táàtà òfin ìwà ó wà alẹ́ ìṣàkóhùn láwù àjọrọ̀ bó ṣe wà náà àdéhùn ó ní lára bó ṣe ní lára tó ń faradà tó fi ilẹ̀ yẹn náà tó ń pè yẹn ó tún gba ládà yẹn. so ká má jẹ́ kó jẹ́ pé quran ti play nínú ilé nìkan láàmà play àwa gan ní ké quran àtà ẹlòmíì tó mọ quran kà tàbí ọ̀pọ̀lọpọ̀ tó mọ quran ké wọn kò ké mọ́ kéfẹ́ẹ̀dì ni wọ́n play wọn a máa gbọ́ lóòótọ́ máa ń dùn mọ́yàn tí wọ́n bá ń gbọ́ àwọn tó mọ quran kà yẹn tí wọ́n ń ké gbogbo wa ló máa ń dùn mọ́ kò sẹ́ni bí èdùn mọ́ kódà ètò mọ quran tó bá ń gbọ́ àwọn ìyẹn akálàṣe wọ́n lè máa fi ṣe mọ̀rọ̀ ọjà ò àtúnyẹ̀wò tí wọ́n bá ń pílẹ̀ èèyàn máa bá a ká lọ ṣùgbọ́n tí èèyàn náà gbìyànjú kó máa ké èyí tó mọ̀ yẹn bó ṣe iná àtọ̀ iná bó ṣe wálá asiri bó ṣe ìdájá bó ṣe kólé aláwòlè yẹn máa ná lé kéèyàn kan dédé jókòó kó máa ká náà tó kọ́lọ́ nǹkan fún alágbèéyọ̀ rẹ̀ fẹ́ kí náà ó ṣe kí وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة تركنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته